nítorí tó jẹran ẹlẹ́dẹ̀ níta gbangba wọ́n ju gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí sẹ́wọ̀n ọdún méjì ní báyìí wọ́n ti wọ́ gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ orí ẹ̀rọ ayélujára kan omidan lílamọ ají ẹni táwọn èèyàn mọ̀ sí Luna Lufiwati lọ síwájú adájọ́ ilé-ẹjọ́ gíga kan tó wà lágbègbè South Province lórílẹ̀‐èdè Indonesia ẹ̀sùn táwọn aláṣẹ ìjọba ìlú ọ̀hún fi kàn án ni pé ó pe orúkọ Allah kó tó jẹran ẹlẹ́dẹ̀ níta gbangba aláròye gbọ́ pé inú oṣù kẹta ọdún 2023 yìí ni ọmọbìnrin ọ̀hún hùwà yìí látìgbà náà làwọn aláṣẹ ìlú yìí ti ń wá ọ̀nà tí wọ́n máa gbà láti fojú rẹ̀ balẹ̀-ẹjọ́ oríṣiríṣi ẹ̀sùn ìwà ọ̀daràn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi kan lena níwájú adájọ́ ẹ̀sùn àkọ́kọ́ ni pé ó jẹran ẹlẹ́dẹ̀ níta gbangba ẹ̀sùn kejì ni pé ó pe orúkọ Allah ṣáájú kó tó jẹran ẹlẹ́dẹ̀ náà wọ́n ní ìgbésẹ̀ gbajúmọ̀ ọ̀hún lè dá wàhálà ńlá sílẹ̀ láàrin ìlú àti pé ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀dá ni tó ṣe torí ó mọ̀ dájú pé ẹ̀sìn Islam ni ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè náà ń sìn kó tó tàbùkù bá ẹ̀sìn wọn níta gbangba bísímìláì ni gbólóhùn tó ṣe ìyẹn ni pé mo bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ọba Allah táwọn ẹlẹ́sìn mùsùlùmí máa ń pè ṣáájú kí wọ́n tó ṣe ohunkóhun ni gbajúmọ̀ náà sọ lórí ètò rẹ̀ kan lórí ẹ̀rọ ayélujára kó tó jẹran ẹlẹ́dẹ̀ ọ̀hún lọ́ọ̀yà tó ṣojú Lena ní kí wọ́n yọ ti sísan owó ńlá kan tí wọ́n ní kó san kúrò níwọ̀n ìgbà tí oníbàárà rẹ̀ ti gbà pé lóòótọ́ lòun jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án nínú ọ̀rọ̀ nílà nílé ẹjọ́ ló ti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè náà pátá fún ìwà ìbìkítà tó hù lórí ẹ̀rọ ayélujára ọ̀hún bákan náà ló fajúro sí bí wọ́n ṣe fọwọ́ líle mọ́ ọ̀rọ̀ náà báyìí adájọ́ ilé-ẹjọ́ ọ̀hún ní kí Lina lọ ṣẹ̀wọ̀n ọdún méjì pẹ̀lú iṣẹ́ àṣekára lọ́gbà ẹ̀wọ̀n kó sì tún san ẹgbẹ̀rún mẹ́rìndínlógún dọ́là owó ilẹ̀ òkèèrè gẹ́gẹ́ bí ìjìyà fóhun tó ṣe ṣá o adájọ́ ní kí wọ́n fi oṣù mẹ́ta kún iye ọjọ́ tó máa lò lọ́gbà ẹ̀wọ̀n bó bá kọ̀ láti sanwó náà adéwálé adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́